bá họ wọn gbọ̀ngbọ̀n wọ́n fìbọn fọ́ orí rẹ̀ dànù ro ẹ̀yà títí lójú rẹ̀ kọjú sọ̀hún kọjú sọ̀hún kọjú sọ̀hún kọjú sọ̀hún tọ́ ọ bá họ tọ́ ọ bá ọ ìbọn wọ́n fọ́n bọ̀ lórí. Ah, ah, ah. bàbá àkẹ́bàjẹ́ ìwọ ni o ọmọ ọmọ ló fún mi. o gbogbo ayé ní ọgbọ gbogbo ayé ní ọgbọ ìwọ ló ń bẹ lábẹ́ aṣọ tá à ń pè lẹ́gùn. aráàlú ìwọ ò rí ohun ọwọ́ mi ò tó máa fi gọ̀gọ̀ fà á. ọwọ́ ọmọ rẹ ò tó ló fi gọ̀gọ̀ fà á. àṣírí kan lọmọ rẹ mọ̀ ọ̀rọ̀ mi ò yé ọ bí ibi náà ti ṣẹ́ lára rẹ̀ nù. Hey! bàbá ẹ dákun ẹ ṣàánú mi gbogbo ohun tí ó bá wù tá a ṣe yín ṣe ẹ dákun. sórí n tó ṣe ọmọ rẹ yìí kì ṣe ohun tá a lè wò lágbára ọlọ́run lágbára ọ̀sán ìbíkin àkúrákúdà kì í bẹ́jà tiẹ̀ kó má di àbẹ̀dé ń ta wo kíra a lè wo àmọ́ mẹ́nu mọ́ ni àṣírí tọmọ yìí kò gbọdọ̀ tú. ọ̀hún bàbá n tí ń ṣe òní ọmọ gbọ́rọ̀ kọ̀ọ̀kan lè sọ̀rọ̀ ni. gbọ́kàn mi. ọkọ mi. sẹ́nu rẹ ọmọ ẹnu. dákun mo fi ọmú mi méjèèjì bẹ̀ ọ́ mo fi ẹlẹ́dàá bàbá rẹ tí ń bẹ lọ́run mo fi bẹ̀ ọ́ tẹ̀ ń jẹ́ mu ọmọ gbogbo ohun tó wù ọ́ wá rí yóò máa gbénu rẹ títí láéláé. ọgbọ́n tí ìyá rẹ wí fún ọ òun odò bá dé ìríta o wọmi bọ́ bá ìtú èyí tó ṣe yìí bẹ́ńtẹ́ ni o kò tó nǹkan èyí tí ọkọ lù ó jèlè lọ bí bá ṣe ń gbó bí ajá ni ọmọ ọkọ bí àkùkọ ni ọmọ wò bọ̀ bí àgùntàn yóò ah. mọ fàyàfà bí ejò. èyí ò wá pọ̀jù fẹ́yàn kan sọ. n ah, ah, tí màmá wíwọ̀n ọmọ tó nǹkan ọmọ kùnkùn àgbàlagbà àmọ́ gbọ́dọ̀ sí gbogbo ẹnu sátẹ́mọ̀ ni ntí ó ṣe lé lẹ́gbẹ̀ẹ́ gbèje. bàbá ẹ̀dá fara ọkọ mi mo fọlọ́run bá bẹ̀ ọ́ mo fi ọmú mi méjèèjì tó mú dàgbà mẹ́ẹ̀bẹ̀ ọ́ mo fẹ́lẹ́dà bàbá rẹ ti ń bẹ lọ́rùn mẹ́ẹ̀bẹ̀ ọ́ gbogbo ohun tó bá wùn ún tó rí lóru mọ̀ sínú mọ̀ títí ayérayé mọ̀ dákun ṣàánú mi. So 电点我嘛。 ṣo ló ní ìgbàkígbà tó bá wà lára rẹ wọn ò gbọ́dọ̀ gbé ajáde apẹ̀rẹ̀ bọ́ lọ́rùn. ọlọ́mọ ti pọ̀ síta pọ̀ wọ́wọ́ ọ̀gbọ́n ti pa ọlẹ́rìn ọlọ́mọ ọbọ̀ oníjọ́ ayẹ́kù ọ ogun ogóje yanbi lólu ọmọ kújẹ bí pẹyẹ ẹsọ lù lọmọ ajagun bẹ̀rẹ̀ ọ̀tẹ̀. níjọ olùkọ́ yìí pàdé ọmọ ọsà lójú ọ̀nà wọ́n wá bẹ́rí olùkọ́ yìí ọmọ òkèké wọ́n bẹ́rí olùkọ́ yìí ọmọ kàgà orí ń lọ bí ọ̀fà bí ògbómọ̀ṣọ́ bí ilé egbò bí nkútọ́nu bí ọgbàgbà bí akímọ́nì níjọsí ìgbà tó dijọ́ kẹtàdínlógún orí bàbá tí wọ́n wáyé wọlé ọ̀là ìtìjọ́gbó orí bàbá tòun wọ́n wá ní ìbò lọ́dún kágbélé kò bí ti nkótó nkótó ìpẹ́yẹ ẹ̀sọ́ kágbélé kò bí ti njùgúnjùgún náà ti dojú orí bàbá tòun wọ́n ta ní bo ní sojú orí bàbá tẹ ọ̀tá ní kábàtà rẹ̀ yẹn bí lọ́dún ibi tá ò gbẹ́rẹ́ yẹ ìkòyẹ ẹ̀sọ́ tá ò gbẹ́rọ́ kú tá ò gbẹ́rọ́ kú òkòyẹ ọmọ sọgbódilé sàfẹ́dọ́jà sọgbẹ́dì ìgboro ọ̀tẹ́fẹ́sibí kálá bí lọ́lú yẹn bí lọ́lú ọmọ abẹ́ akúsí ní sẹ́yẹ́ ọmọ ajagun béèrè ọ̀tẹ̀ ilé ọmọ yẹ àwẹ̀ yìí yóò sì múlẹ̀ sáwù mi títí ṣẹ̀fọ́ fún ojoojúmọ́ yóò sì múlẹ̀ bàbá yín sí mi lọ nkò yẹ ẹ ọmọ àgbà tí òní kú sá olè bàbá sí yín gbéwúrẹ́ olè bàbá sí yín gbàgùn olè tí má fẹsẹ̀ méjèèjì kóbìnrin lójú ogun ni obìnrin tó bá ṣe rọ ilé ọmọ yẹn mi lónú ẹ̀sọ́ lù lọ ọmọ àjàgùn béèrè ọ̀tẹ̀ nkò yẹ ẹ òun lọ́mọ àgbà tí òní kú sá ọmọ mi. bí a ti ń ṣe é ní tòǹbòló ti ṣe ẹyọ lọ́ba lẹ ọ̀bẹ lédè mọ́lẹ̀ wà ló ṣe. tòǹbòló. tòǹbòló yìí. ẹ̀jẹ̀ dúdú lélẹ́yìn. fọkọyẹrí alápò kàtàjọmọ ìjẹ ọmọdé bá mulẹ̀ nímọ̀ o ọmọdé kì í mọ ọjọ́ tí ó dà mọ́dà mi o kí n sì mọ́dà o. Ah! tó ń bọ̀ lò. Ah! ó yá ẹ dá irun ìjọ owó yín dà. owó rẹ̀ ọ́ owó rẹ̀ ọ́ olúwa mi ò rẹ̀ ọ́. tiẹ̀ bá tiẹ̀ bá. owó ń bẹ́ sàlẹ̀ ọjà sẹ́dà sẹ́dà gbogbo mẹ́mbẹ́ mẹ́mbẹ́ owó mẹ́mbẹ́ ọ̀yọ́ ẹ pa etí yìí tètè rí ọ̀là fẹ́ ọ̀yọ́. ẹ má ṣàfihàn ẹ palẹ̀ mọ́ ẹ palẹ̀ mọ́. ń ṣe téèyàn ò gbọ́dọ̀ rójú èèyàn ẹ̀yin náà wò ó ah, ah. ẹ wò bẹ́ẹ̀ bá ara sọ yín déédéé bẹ́ẹ̀ sì rí àgúnlá èmi ò ṣiṣẹ́ yìí mọ́ fínrín hmm, n ò ṣe mọ́ hmm. ah, orí ló bá ń ṣe. àtẹ́bàjẹ́ ọmọ oníyà òmìnbí kọjú sí mi ń kọjú sí ọ torí pé ojú lọ̀rọ̀ wà mo ní gbólóhùn pẹ̀lú rẹ. Hmm. bẹ́ẹ̀ ni ojú lọ̀rọ̀ wà ṣùgbọ́n báyìí ẹ ò tẹ́yẹ rí ìyẹ́lẹ̀ ọmọ wò lẹ́yìn ẹyẹ ohun abáfipamọ́ òun ní níyì ọ̀gbẹ̀rì wà nítòsí wọ́n lè wọlé ńgbà tẹ̀ lérò. kí ló dé tó jẹ́ pé mo gbé ọ léyìn tán èmi ló fẹ́ẹ́ fi yín ọ̀hún gé jẹ nígbà mo kọ́ ọ ní fọ́tò mo fádá mo kọ́ ọ lọ́dún òun mo dùn yàn mo mú májìyà rẹ dọ́fà tán mo gbé ọfà lé ọ lọ́wọ́ èmi ló tún fẹ́ dojú ọfà kọ kí ló dé tó jẹ́ pé ògùn náà kan ṣoṣo tí mo ní o sì kí omi lójú ayé mi ọmọlẹ́wà mi tó yẹ kó ṣe lédè mi òun ló rán sọ́run àrèmọ́bọ̀ èyí ti jẹ́. àwo ah! kò rí bẹ́ẹ̀ èmi ò mọ̀ pọ́nmọ́ ọ̀rẹ́ ní mákànjẹ́ mi bá ọ̀tọ̀ lẹ́ni tí mo fi sun ọ̀tọ̀ lẹ́ni tó fara kó. Hmm. àkẹ́bàjẹ́ ọmọ oníyà òmẹ́bi èmi rẹ̀ rèé ń jọ́ náà o nítorí pé ọjọ́ tó o fẹ́ gba kínní lọ́wọ́ mi ẹ̀ràn ló sọ fún mi pé ó mọ̀ fipá. ẹran mo ní wọn máa fi pa lọ́wọ́ ní máa wá múlẹ̀ ọjọ́ jánu lórí ẹ̀ ọlọ́run fòfò rẹ̀ mí o o ti fi lé mi lọ́wọ́ o mo sì ti mọ̀ ọ́ lò bí ó bá ẹ̀fùfùlẹ̀lẹ̀ ní darí ìgbẹ́ sí ara tó bá wù mí mo lè fi dá. wá o wá o wọ́n fi dára tó wọ̀n o nítorí ẹ̀mí ìṣògòdò ògòdò lálára rẹ̀ ń fi mú rẹ̀ fọ́n o wá gbọ́ o ọmọdé ni ẹ ò láyà akẹ́bọjẹ́. àgbàlagbà tiẹ̀ gan pàápàá òrèrè gìtá fi jobi. àyínìke ló mọ̀ ọ́ mà yínì padà o. Hmm, má dánwò tó o bá dánwò ọ́ fẹnu ko. ó lọ. Hmm. ilé ìgbéwò rèé o. Ah jẹ́ kó adójú ẹ̀ báyìí mo torí owó mo bàtàrà mi jẹ́ pó mo torí ìjẹkújẹ mo pàdánù mo pàdánù ọmọ kan ṣoṣo ṣùgbọ́n o mo mọ̀ pé wọn ò kú àmọ́ kí n tó kú wọn gba gbogbo ìlú sílẹ̀ nínú ìgbèkùn yìí. àwo tí mo bá arákùnrin yìí dá n ó tu lójú òde gbangba. ikú oró tí ń pa kúkúrú tí ń pa gígùn nínú ìlú wa kò ṣẹ̀yìn mi olúwa mi nítorí pé èmi gangan làìda tó kó sínú ẹ̀dá tá a fi ń pẹ̀dá láláìda. olúwa mi ọ̀bẹ mọ́kànjẹ̀ tí ló mú dání tó fi ń ṣe gbogbo ìlú lọ́ṣẹ́ èmi tí mo ṣe fún rẹ̀. Ah, ah. ọ̀pá àrò. àbíyèsí o. ọ̀pá àrò. kábíyèsí olúwa mi. kì í ṣe pé mò ń sọ eléyìí kẹba àlẹ́ dẹ́mi mi sí torí pé èmi náà mọ̀ yìí pé orí àwérè ó sàn ju ojú àwérè lọ mo sì gbà wípé ikú lè rí ẹ̀ṣẹ̀. òótọ́ ọ̀rọ̀. Hmm. olúwa mi ta ni kú ń pa tẹ́lẹ̀ bí òòṣà ṣe bí ta ni kà ń kà bí òṣòṣìkà mo ti ṣetán àti mọ́ ọ lọ. ẹ ẹ wá rẹni tá à ń pè ní tòǹbòlò yìí tí gbogbo ìlú ò mọ̀ òun ni. Ah! Ah! kábíyèsí. Ah! ọ̀pàrọ̀ ọ̀pàrọ̀ ọ̀pàrọ̀ ọ̀pàrọ̀ ẹ̀ mọ́mọ́ ọ̀pọ̀ kan ọ̀pàrọ̀ ilá lọ lọbẹ̀ ayò borí bá ń jọba borí bá ń jọba lọ́la mà á jẹ o èmi á jẹ èmi á jẹ. ẹ ǹlẹ́ kú sẹ́ o. káì wọ́n ò lọ ń bá sẹ́ńbẹ́ o. ọgbọ́n. ọkàn mi ṣe balẹ̀ ni. èèyàn gíga tiẹ̀ lọ́nìí dídí mi gan mọ̀ ló sì tí wọ́n sọ. dájúdájú ara òun lọ́rán sọ yìí. ọlọ́run bá pé ó yẹ ni tọ́lọ́run bá pé ó yẹ yẹn àrà ń bẹ àrà ń bẹ lẹ́yìn wá ọ̀la ẹ̀gbọ́n náà ṣé ẹ lálákùnrin yìí níbo ló jọkọ yìí sí láti jọ ìtí mo wá jẹ̀rí lóde. aya mi àbẹ́bí torí rẹ mo ò ṣe ń ṣiṣẹ́ àbẹ́bí. kí o mú bọ̀. mo mú nǹkan ayọ̀ wọ̀. kí nu ìwọ náà rí i pé inú mi dùn wọlé. ìwádà. bọ́wọ́ ọ̀bá inú mi ò lè dùn. owó. ìbádà. mọ́tò ni. sọ́ọ̀rì. kí lèyí. mo ń bọ́rọ̀ bọ̀. sọ́ọ̀rì. kí lèyí. olórí oko mo fẹ́ gbé sí i. sí èmi ní kí ni sí ọ bẹ́ẹ̀ ẹ lọ kí ni sí mọ pariwo wọn fọwọ́ di ọmú mọ wọn di mú rẹ o. àdìmẹ́rù. ìjẹnu. ọ̀rẹ́ bọ́ sí i kábíyèsí. lẹ́o pẹ̀lẹ́ gbọ́ kí ló dé tó fi jẹ́ pé lóòrùn ló ń wọlé wọ́n nígbà míì ọmọ mẹ́ta jọ mẹ́rin kábíyèsí mi rí ìlú wọn sì díjọ méjì jọ mẹ́ta kí n tó wọlé. irọ́ ẹ díjọ mẹ́ta jọ mẹ́wàá lọ́ọ́ mọ́ di ajá kí wọn kúrọ́ mọ́ ọkọ. Mm, kábíyèsí lóòótọ́ ni mo mọ jáde ọ̀dọ̀ àwọn ọ̀rẹ́ mi mo sì mọ sí lọ ń gbẹ̀dùn eh, máa sì mọ bá wọn sí di bí ìrọ̀lẹ́ kí n tó padà wálé bí ẹ̀ẹ̀mejì abẹ́ẹ̀mẹ́ta náà ni mo wálé lóru tíyà mi ò mọ̀ pé mo ti dé. adẹnirègùn adẹnirègùn àgbà ló ń dà yìí ah, ah wọ́n ní jàkùmọ̀ kì í rìn di ọ̀sán ẹni abíire kan kì í rìn o mo sì fẹ́ kó mọ̀ pé ọmọ ọba ni ọ́ o gbọ́dọ̀ mọ̀ ṣiṣẹ́ ọba ni nígbà tó bá ń rìn lóru kí ni ká ti pè ó wá lóòrìn lóru ó dáa tó bá jẹ́ pé òun ṣe bẹ́ẹ̀ tẹ́lẹ̀ má jẹ́ wáyé mọ́ àmọ́ tó o bá kí n ṣe má jẹ́ wáyé láéláé o ti gbọ́. ẹ wò kì í ṣe pé lílọ tí mò lọ ní bí àmì inú wọn fẹ́ kéèyàn ti ẹ̀ fàwọn lẹ́yìn bá wọn kàn sáà lọ wọn náà kéèyàn mọ bá wọn dánwò. jókòó ọwọ́ ajọ́ mo obìnrin kan tí wọ́n ní ọmọ dúró tì mí a ọmọ ní ìrù mọ́ ni mò ń bọ̀. wá jókòó jáde tiẹ̀ tiẹ̀ ó máa lọ ah, ẹ wà ní èmi wọn ṣeré lọ kí wọn lára jọ pèsè kábíyèsí kábíyèsí ọmọ. ẹlẹ mo kí gbogbo ẹ̀yin ọ̀dọ́ èé ṣe n ti retí yín ti pẹ́. bẹ́ẹ̀ ni bàbá àwa la dá àkókò yìí fún yín ṣùgbọ́n a ti kọ́kọ́ ń ṣe ìpàdé kan lẹ́yìn tá a fẹ́ gbogbo ẹ̀yin mọ̀. ayin elédùá ó fún wa ṣe. ẹ ṣeun bàbá kẹ ẹ pẹ́ fún wa ìbẹ́yìn àgbàlẹ̀ ní bọ́mọdé bá ń gégi nígbó àgbà ní ọmọ ibi tí ó wò sí bí èèyàn mẹ́ta bá wà nù létí nǹkan nù olóhùn nìkan lára rẹ̀ mọ́nú wọn o. pàápàá jùlọ wọn tiẹ̀ ní bólè bá ń jà núùlù wọn láwọn ọ̀dọ́ ni àfúrásì àwa sì ti pera wa ti tẹra wa nú kò sóde kankan láàrin wa. ó tó ń bi ọba àdéhùn ọmọdé ń ṣe ọ inú rẹ ni ọmọ àjọ ń rìn àmọ́nú ẹni. ẹ ṣeun bàbá látàrí ọ̀rọ̀ tẹ́ ẹ sọ yìí ló jẹ́ kí gbogbo àwọn ọ̀dọ́ olùpátá ó forí ìkòkò sọ̀ọ́dán pé bọ́mọ ò ṣe gbọ́ ti baba mọ́ nílùú yìí tí baba gan ò finú tán mọ́ la fi tẹ̀ kótó láàrin ara wa pé a gbọ́dọ̀ mọ àwọn tí ń daṣọ borí ṣiṣẹ́ bí láàrin ìlú wa yìí. pàápàá ọ̀rọ̀ tí bàbá ọmọlẹ̀ wa sọ tí ò rí sọ jálẹ̀ ó jẹ́ kó di mímọ̀ fún gbogbo apáta pé inú ìlú yẹn ti ń dé tóńgò ló wà. kí lẹ wá ṣe sí. bàbá awo la fi ọ̀rọ̀ yìí sè ǹjẹ́ yìí fi tí àwọn ọ̀dọ́ tó kù ǹjẹ́ fi tí wọ́n kọ́. gbogbo wọn pátá la jọ sọ a sì ti fẹ́nu kò pé gbogbo ohun tá a bá ṣe àjọ sọ. ǹjẹ́ fi tí kábíyèsí ǹjẹ́ fi tí rẹ̀ náà kọ́. irọ́ o lẹ́yìn àwọn ọ̀dọ́ àfi tó kábíyèsí létí o mm-hmm. torí àmẹ́ nínú ẹni. ẹyin olóhùn fún yín ṣe àmọ́ ẹ ṣe pẹ̀lẹ́ o ìgbà pẹ̀lẹ́ kì í rówó ẹ ṣeun ẹ ṣeun ẹ jèrè àwọn alálẹ̀ ilẹ̀ ó tì í lẹ́yìn alálẹ̀ ilẹ̀ ó tì í lẹ́yìn bẹ́ẹ̀ ẹ máa rántí wípé òmùgọ̀ èèyàn ní gbìjà lù ú ọlọ́run fún wa ẹ ṣe wọn bá ẹ ṣe pẹ̀lẹ́ ẹ pọ̀ fún wa jù ọjà. báwọn aróko ti dé mo sáré gbà lọ́wọ́. ó ní wọn ò lè ta níje òun. ara ń fi ọjà àdúgbò ṣe tòró rà. ẹlẹ́kọ̀ọ́rù ti dé o. ilé lòun kó kalẹ̀ yìí. ọ̀kẹ́ méjì nù. àtijọ́ tá ń kọ́. ọkùnrin ọmọ sí ọ. ìdààmú ọ̀bìnú ti ń bọ́délé ní ìkọ̀mọ́ wa. nu láàyè yìí. ó yá wá sílẹ̀kùn fún wa. ẹ̀yin wo. àwọn ọba yóò sọ yóò. kí ló mọ̀ kí ló mọ̀ ó mọ yàrá ó mọ yàrá káàkiri ẹ ó mọ yàrá káàkiri ẹ ẹ ò sálọ tó bẹ lọ tó bá fi sẹ lọ. ẹ̀yin wo ẹ̀yin wo ẹ̀yin wo. ó fi ti jálẹ̀.

ìwọ ta ni o. ẹ̀yin mi délé kò dé sísílẹ̀ fún mi. ẹ bọ́ta ẹ bọ́ta kí ni àwọn tó ń gbọ́dọ̀ ní o wọ́n ti wà àdúgbò. ẹ̀ka àdìgbò yẹn ló ti dé kí ló dé kí ló dé. wọ́n tó ń gbọ́dọ̀ ti wà àdúgbò. ẹ̀gbọ́n mi ẹ mọ̀ pariwo òru la wà. ẹ wọlé ọ̀rọ̀ mi kọ́ lálẹ́ ẹ wo bí ohun tí ò yẹ òwò bẹ́ẹ̀ ẹgbẹ́ tí mo sọ ẹ lè rè gbé ìbọn yín ní kọ̀ọ̀kan báyìí kẹ́ mọ kọ́ni kọ́ni kálukú káàkiri tó bá ní àkókò bá kó tó bá lọ́mọ àkókò bá ẹ bá yẹ kẹ́kọ̀ọ́ wá sí ìbọn káwọn mọ́lé ó dàbí pé tá a bá pọ̀ tá a bá yàgbọ̀n á bọ̀ ní wọn ẹgbẹ́. ẹ wá ní ìgè. ó rè owó ń bẹ ní sùn. ìyílẹ̀ wa àwọn tó bolo gidi ti dé o wọ́n ti dé o àwọn tó bolo gidi wọ́n kún bẹ́ẹ̀ bíbá ní ìsìn ìfipá sí ẹ jẹ́ ká ṣe wàhálà kan káwọn bá ṣiṣẹ́ láàrin ara wa ẹ wá jọ gẹ́lẹ́gẹ́lẹ́ bẹ́ẹ̀ ṣe kú sáàrin ara wọn ẹni ẹ bá tó dá dúró nu wọn tí ò séèyàn lọ́dọ̀ rẹ̀ ẹ̀yìn lọ́rùn pa kò dùn àlọ́ bẹ́ẹ̀ ni ẹ ṣe tó bójúkíá bójúkíá bójúkíá èkejì ẹ ti múra sílẹ̀ síá síá síá síá. àfihàn àfihàn àfihàn. owó ẹ̀dá ọ̀run. <laughs> ó yá ẹ má ṣàfihàn. ẹ gbé ẹnu yín lọ́wọ́ ẹ̀gbọ́n mi ọbí kọjá mi lọ. ẹ̀gbọ́n mi bọ́ lẹ ọwọ́ mẹni ọwọ́ ẹ̀gbọ́n mi ẹ̀gbọ́n mi ẹ̀gbọ́n mi. ẹ dàpọ̀ bíbí o. Thank you. yẹn bá gbórí sókè ikú pa yín. Ah. níbẹ̀ ni à owó ẹ̀dà ní mélòó torí ọlọ́run ètò ìṣòro sí mi lọ́ni à mẹ́rin mi pọ̀ mi nífun ni mi pọ̀ mi nífun ṣé èsì ìṣòro sí mi lọ́ni mẹ́sàn-án. adébíbá wọ́n ti dé mike ẹ jẹ́ kẹ́gbẹ́ra tálọ́ yàgò wọn tọ́ba bá mi wàhálà ni o ẹ bọ̀ yọ̀yọ̀yọ̀yọ̀yọ̀ o lówó sílé tí wọ́n bá mú ẹ wọlé lẹ́ẹ̀kẹta tí o bá gbé owó bọ́ síta ikú kan ṣe sùúrù mo rí i pé ńlá gidi lọ máa mú ṣe sùúrù kó o dẹ̀ wọ ẹ tó sọba yìí kó wọlé dáwọ ẹ gbọ́ ẹ jọmọlẹ wa tẹlẹ mi. ẹ gbọ́ ẹ. tán ara rọlẹ̀ ǹjẹ́ ọmọ bá wáyé àrọ́ wà á dé àpẹ̀sẹ̀ báyìí. kábíyèsí ọkàn mi ti ẹsẹ̀ balẹ̀ ni àlè roko àlè rodò gbogbo ìlú àmọ́ o bàbá ṣe rí wọn ní bàbá rán mi kì í ṣe tọ́ bá jíṣẹ́ tá a rán bó ṣe tọ́ bọ́ bá gbẹ̀bùn lórí iṣẹ́ òun kò ṣe nǹkan kan o ọmọ kan ń bẹnu ọmọ wa téèyàn máa fojú rí náà ìrì àdùbí adétayàn yá hmm. ọmọ ńlá jagunjagun tó ṣe rán lójú ogun. bẹ́ẹ̀ni a dúpẹ́ lọ́wọ́ ẹ wọ́n ní kẹ́ni ṣe mí àmọ́ ẹ gbóná ọmọléèbó ni àwọn ọmọ tí wọ́n ní wọ́n ṣiṣẹ́ iná. kábíyèsí afẹ́fẹ́ ti fi àti rí fùrọ̀ ẹ̀ díẹ̀ bá ọmọlé. ọ̀hún ah, ah. ẹ tún ti tóbi bọ̀ kábíyèsí kò sẹ́ni ọmọ ọmọléèbí wọn ṣe ìbòjú ni wọ́n lò bí ọba ṣe kan nu wọn tí ìbọn bá tọ́jà poró tó fi ṣèṣì síbòjú ojú ẹ̀ ká tó mọ̀ pé ọmọlẹ̀ ni ẹ̀ ń ṣiṣẹ́ láàbí ọ̀hún. Hmm. àti ẹ̀fẹ́ mọ́mọ́lé ibi tí wọ́n ṣe tòǹbòlò ní ń bàlújẹ́ tòǹbòlò náà ládàjọ́ fún. kábíyèsí o ẹ rí kámọ́wulẹ̀ dènà pẹnu àwọn ìlú ti pé bíbà síwájú ìta ẹ jẹ́ lọ káwọn ọ̀daràn yìí wà ká dájọ́ wọn lẹ́sẹ̀ kan ní. ẹ kò sí ya kábíyèsí o kábíyèsí o n bò obìnrin pọ́ ọmọ ilé e wọ́n á ní kọ́ bẹ́ẹ̀ yẹ pé ibi ni n fi ẹ̀jẹ̀ nílẹ̀. ọjọ́ bọ̀ ọjọ́ bọ̀ ọjọ́ bọ̀ ọjọ́ bọ̀ ọjọ́ bọ̀ ọjọ́ bọ̀ ọjọ́ bọ̀ yọjú tí mo yọjú wò tálẹ̀ kan àwọn géńdé tí wọ́n kó ẹ̀mí mi gbọ̀n sọmọ pé bẹ́ẹ̀ yẹn bá nírú wọn lé bí ọba tí ì rí dàdí ọkàn ò ní balẹ̀ ọmọ mi kan ajíbádé bó ti rí gànà kùnú àmọ́ èmi rẹ̀ ò sọ̀rẹ́ ìdí ni pé gbogbo bí mò ń fi sí kò gbé bẹ̀ ìgbó lọ́mí kéésì fi kẹ́gbẹ́kẹ́gbẹ́ mo á wò wípé láti jẹrin ni wò rí nílé láì dágbére ibì kan kọ́ máa lọ sóde ní wò gànà kù láàrin wọn kó lè ọmọ wà lórí ìgbọ̀nsẹ̀ ọmọ máa lọ sún máa ní gé náà irú ọmọ yín ò gbọ́dọ̀ wá ní irú wọn. Ah, kí n lè dá ọ lójú àbá ọmọ òde òní kọ́ iṣó tí ọba tẹ̀yìn ọmọ ṣe kò ṣe é pàdé mọ́ sí kó fún kápọ̀ yọgbà ṣàlẹ̀ yọ. nígbà tí bá ọmọ mi ń wá láṣẹ pé kí ẹ kó wọn lọ sí orí pápá ẹ bẹ́ wọn lórí ní kọ̀ọ̀kan kí wàá kó wọn dà sódò fẹjà láti jẹ. kábíyèsí kábíyèsí kábíyèsí o àwọn ará àgbà ni ó bá ń ṣe ìlú ìlú ò ní bàjẹ́ ẹ̀bẹ̀ kan ní bàbá olúwa mi wọ́n ní bí ò bá nídìí obìnrin yìí jẹ́ kúmọ́dú yóò nídìí kan sí kejì táwọn ọ̀bàyéjẹ́ tí a fi ń bàlú jẹ́ ẹ̀bá jẹ́ gbọ́ bí gbólóhùn kan sí méjì lẹ́nu wọn ẹ̀bẹ̀ kejì olúwa mi tọ́ba ni ó ṣe ní pé ẹ̀bá jẹ́ ká ó ṣí ojú ọmọ ní kọ̀ọ̀kan ká lè mọ irú ọmọ ẹni tí wọ́n ṣe kábíyèsí o tọ́ba ni ó ṣe o. kábíyèsí o kábíyèsí o ẹgbẹ́ yìí ìlú ṣé bẹ́ẹ̀ lẹ fẹ́ kábíyèsí o. ẹ fẹ́ bẹ́ẹ̀. bẹ́ẹ̀ bàbá bá wá rí bẹ́ẹ̀ ige kábíyèsí o máa ṣí ojú gbogbo wọn kọ̀ọ̀kan. Àlàbí. ikú òun lè rí ẹ̀ṣẹ̀ ikú òun lè rí ẹ̀ṣẹ̀. ikú lè rí ẹ̀ṣẹ̀ ikú rere ẹ̀ṣẹ̀ ikú rere ẹ̀ṣẹ̀. ìbára bá lọ màá sọmọ wọn bí wọn ṣe ṣe wọn ṣe pè fún ah, ah, ah, ah, ah, ah, ah, Ah, adé pẹ̀lẹ́ wọ́n kí ló dé tó fi jẹ́ pé lóògbé òun ló wọlé. ìgbìmọ̀ ẹ̀wọ̀n bá olè ó bímọ olè ó àṣírí olè òun bá ń gbọ́ olè àwọn olè bàbá olè ó darí wa nílẹ̀ ìgbìmọ̀ ẹ̀wọ̀n bá olè ó bímọ olè. ìwọ ọmọ ọba ìwọ ọba lọ́la tí mò ń wò gẹ́gẹ́ bí ọmọ nígbẹ̀yìn fún mi tí ẹ dúró kí lòun wá tọ́wọ́ rẹ ò tó kí ló náwó sí tí ò tó ọ lọ́wọ́ ó jẹun lóhùn oúnjẹ tó rí jẹ wàá ń faṣọ bojú lóru lọ ṣiṣẹ́ ibi àbí ìsìn mò ń bẹ̀ àwọn kọ́lá ń dà lóru èmi tí mo mọ̀ pé bàbá mi náà tí mo sì mọ̀ pé tèmi náà mo mọ̀ bí tẹrú tọmọ ti nífẹ̀ẹ́ mi mo lè máa dà lóru ìjà ló là ń gbé bàmí orí wọn ni. ta ló fara mọ́rọ̀ tí lẹ́yẹ sọ. ẹ èmi fara mọ́ ṣùgbọ́n ọ̀nà tá a gbègbà tí ó fi rọrùn ò ní ẹja gbègbà torí tá a bá lajúlẹ̀ tá a bá ní kílù ìmọ̀ bàjẹ́ lọ tá a bá dá sí i ibi tó bá bàjẹ́ dé a bá yòókù rẹ̀ ń bẹ́ o. ẹ̀dú ló nímọ̀ ẹ̀ka tó fẹ́ mú wa ń gbọ́ ẹ̀dú sọ́ọ̀sì. ìlú yóò ní bàjẹ́ o. àṣẹ. sẹ́rí ìmọ̀ràn tèmi àwọn èèyàn yìí bíi tòǹbòlò ni wọ́n múra wá àbí bẹ́ẹ̀ kọ́ ni káwa náà wá gbìyànjú ká rán sọ bíi tiwọn tá a bá rán sọ bíi tiwọn ká wá dúró dè wọ́n ọjọ́ yòówù tí wọ́n bá wá káwa náà ya bò wọ́n gbogbo olókùn mọ ohun tí ń ṣẹlẹ̀ wọ́n gbèjà wa mélòó wọn ṣe apá láàrin wa tá a bá ti ya bò wọ́n báyìí wọn ò ní furapa ìsára wọn tọwọ́ wọn ò fi bà wọ́n. Ah, orí sọ <laughs> orí orí sọ eh, ìmọ̀ràn gidi ni eh, èmi ń tèmi mo fara mọ́ ìmọ̀ràn ìdú àbí ṣe ń dáṣe náà nù eh, ó ti di ṣíṣe. ẹ fẹ́ ṣe irú tó tóbi bàǹtàbàǹtà báyìí lóòfin tóbi létí káti ẹ̀ wá ní òfẹ́ kéèmí ó gbọ́ kí ló dé tẹ́ ẹ fi ọ̀rọ̀ yín lọ àgbà. kábíyèsí. ìmùlẹ̀ tá a ṣe ni pé kẹ́nikẹ́ni ó mọ̀ sọ fún ìyá tàbí bàbá rẹ̀ torá àmẹ́ nínú ẹni. àmọ́ ìdílé gan-an táwọn ti ń dà lóru ti wá àmọ́ àfi tó wà bóyá làgbà wò létí. ẹ wọ́n máa lè orí máa lè. olè òun gbọ́ngàn olè àwọn olè bàbá olè ó darí wa nílẹ̀ yìí. kò sí lóyún ọ̀rọ̀ àrẹ̀mọ yìí náà. tí wọ́n láwọn fẹ́ rí mi bó ti rí mọ́ kábíyèsí sẹ́yìn náà nìkan. kábíyèsí o.

O boa. O boa. Olha isso. Como se diz circunstância? Ou fala reclamando. Oh. Que é isso? Ou fala reclamando. Mamãe. Mamãe. pé lóòótọ́ ìyá àdúlẹ̀ nílé àwọn aláìní àti òótọ́ nínú yóò kó kábíyèsí. kábíyèsí ọmọ mi. tí a pọ̀n kalẹ̀ o tọ́ba lọ rèé mú àwọn tòǹbòlò sẹ́yìn ọmọ pé inú tẹrú tọmọ wa ní ọdún ẹ jẹ́ àrò dáadáa gẹ́gẹ́ bí mo ṣe sọ fún yín ẹ má jẹ́ àfojú olóore gúngi. bí wọn ò bá tiẹ̀ ní pa wọ́n mọ́ kábíyèsí náà làálọ̀ ọba kí wọ́n pàṣẹ fún abẹ́ni lórí kí wọ́n tú wọn lẹ̀ wọ́n máa lọ. kábíyèsí kábíyèsí lẹ pè báwọn kábíyèsí ọmọlẹ́nu ń bẹ̀ mọ́ bàbá ń bàbá tọrọ ọmọ ti sọdọ lọkùnrin kalẹ̀ tó ṣe pé tí wọ́n bá pe bàbá báyìí bọ́ọ̀ ni bàbá wò. tó bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni tó kọ̀rọ̀ tó kìkì ẹtí ẹtí kan gbogbo òru ló ti gbọ́ wọ́n ti kọrin lọ́ọ́lé ọba wọ́n ti ṣàròyé àròyé lọ́ọ́lé àwọn ìjòyè débi pé wọ́n ní látijọ́ tí ọ̀rọ̀ ti ṣẹ̀ pinpin ni kábíyèsí tilẹ̀kùn mọ́rí tí ọ̀dẹ́ nìkan lòun ní gbogbo gbogbo ti wà. Mm, ọ̀dà bọ́ba wa rí bẹ́ẹ̀ ẹ wo àmọ̀ràn tèmi rèé sẹ́yìn àwọn olóyè àti bàbá láàjọ kẹsẹ̀ báyìí láàgbálẹ̀ abẹ́ni lórí lọ á sì ṣàlàyé fún àlàyé ewu ó sì yí kí wọ́n kó wa wọ́n kó wa lọ sídìí ọ̀sùn wọn lọ rèé ṣèbúra ẹni ìbúra bá múnú wọn kó kù ẹtí ọba sì lọ́wọ́ ń bẹ̀ wọ́n fi ilé ọmọ ṣayé ẹ̀ lọ ẹ̀jẹ̀ á lọ ọ̀yá ọ̀yá ọ̀yá ọ̀yá ó sí o ó sí o ó sí o ó sí o ó sí o ó sí o. tá a bá mọ mẹsẹ̀ ń di ọ̀rọ̀ yìí. tá a bá mọ mẹsẹ̀ ń di ọ̀rọ̀ yìí. kakú bí ajá ṣe kú tòun tó gbóró. kakú bí ajá ṣe kú tòun tó gbóró. tá a bá mọ mẹsẹ̀ ń di ọ̀rọ̀ yìí. tá a bá mọ ń di ọ̀rọ̀ yìí. kakú bí àgùntàn ṣe kú tòun ti jọ̀bọ̀jọ̀bọ̀ lọ́rùn. kakú bí àgùntàn ṣe kú tòun ti jọ̀bọ̀jọ̀bọ̀ lọ́rùn. ọyọ Hey! ẹ ṣeun adúpẹ́ kú oríire adúpẹ́ ó ti wá hàn báyìí pé àwọn ọmọ wọ̀nyí wọn ò mọ kankan nípa sẹ́yìn bó bá wá rí bẹ́ẹ̀ àwọn kan bẹ́ẹ̀ ńlẹ̀ yìí tí wọ́n mọ̀ nípa tí ìṣẹ̀lẹ̀ yìí tí wọ́n sì kọ̀ tí wọ́n ò wí fún wa ó sí orí mi rèé o àyà mi rèé o. gbogbo ọmọ ilẹ̀ yìí yòówù tó bá mọ wọ́n tàbọ̀ mẹsẹ̀ tọ́mọ kankan nípa àwọn ará tòǹbòlò tí ń dàlú ìrú tọkọ̀ tí ò sì wí gbogbo tí ń jáburú pátápátá ni kí o ṣe ọmọ lọ gbé bá wọn. irú wo ní jèrè ọmọ wọn. àtàwọn ọmọ wọn ni ó sì máa jìyà lẹ̀ yìí. bẹ́ẹ̀ ni kò rí ẹja máa yọ̀ lọ́lé. ẹni náà ní náà sí àdúgbò àdúgbò náà táàmù ẹ kú wájú ẹ̀yin èèyàn ẹ rọra pẹ ẹ rí báyìí ẹ kú àdúpẹ́ bóun lẹ ṣe rìn. ṣé bí gbogbo wa náà la mọ̀ pé òòsa ọsí kì í gbè lẹ́yìn ọ̀dàlẹ̀ kì í sì sí lẹ́yìn èké ó ti já mọ̀ pé àrẹ̀mọ ọ̀mọwọ́kọ̀ mẹsẹ̀ nípa láabi tí ń ṣẹlẹ̀ ńlẹ̀ yìí. ẹ̀yin aráàlú ẹni sùúrù náà ayáwó yóò náà bọ̀. kábíyèsí ah, kábíyèsí olùwàsíwò a akú oríire olówó oríire akú oríire o kábíyèsí. àdúpẹ́ alálẹ̀ ilẹ̀ yìí ṣe. Ah, wọ́n dàbí ẹni pé bàbá rẹ̀ jù o. kábíyèsí mo ti bora ẹ́ndì yóò sá o kò sí tó o. nǹkan kò ṣe mí. dákun oyin ìyálóde ẹ̀yin àtolórí ẹ̀ sì mọ̀ sùn gbàgede lọ àrẹ̀mọ tẹ̀lé ìyá rẹ̀ wọ́n kì í sí ọ bàbá yá mo kì í sọ abẹ́ bá bàbá ní gbólóhùn náà. ẹ jẹ́ ń bá bàbá mi ní gbólóhùn bí bàbá ti. jábọ̀ bá sọ̀rọ̀ tá bàbá bá sọ̀rọ̀ tá pè yín wọlé. yàlóde má tẹ̀lé má tẹ̀lé. ọ̀rọ̀ kan jẹ́ máa wo olóyè la fẹ́ sọ. ẹ̀jọ̀ ẹ̀jọ̀ ẹja lọ àní ẹ̀jọ̀. a kì í sí yín àbí a kì í sí yín ẹ ṣeun. a kì í sí yín o. nípa àwọn tòǹbòlò tí ń dàlú ìrú tọkọ̀ tí ò wí gbogbo tí ń jáburú pátápátá ni kí o ṣe ọmọ lọ gbé báwọn. irú wo ò ní ọmọ wọn. àtàwọn ọmọ náà máa wọ ni ó sì máa jìyà lẹ̀ yìí. bẹ́ẹ̀ ni mo rí. Ah, èpè <laughs> èpè sì wọ sára agi o. ara èèyàn náà ní wọ̀ sí. ǹjẹ́ ọba ò ti rán mi níṣẹ́ odò ọba ò ti kú báyìí. ọ̀sìn kì í sì ṣe òòṣà téèyàn fojú di. kí n kúkú akọni ó mà sàn ju kí n kúkú ẹ̀sìn lọ. kí ni mo lè ṣe ooo. wákàtí tí n ti dúró kẹ́ ẹ tó wọ̀ wèrè. ọ̀yà dúró bẹ́ẹ̀ ah. ọ̀yà sí ojú rẹ̀ ọ̀yà gbàdé lọ́wọ́ rẹ̀ gbàdé lọ́wọ́ rẹ̀ ah. gbàdé lọ́wọ́ rẹ̀ ọ̀yà sí ojú rẹ̀ bẹ́ẹ̀ kọ́ wọ́n gé orí rẹ̀. Ah, má gé lórí dákun má gé lórí. Ah! ìwọ ni àdìmẹ́rù. kí ni ha àbí. Ah, òòlù lè rí. ó di ààfin. Hmm, ní ìwọ lọ. ọgbádìí àbọ̀ ọgbádìí ẹ. ìwọ wí. ó gbé adé àbọ̀ ọgbádìí ẹ. ìwọ wí. ó di ààfin fẹ́. Ah! ẹ ní sùúrù àdàmú bẹ̀rù kì í sẹ̀yìn ẹ̀ tó bẹ́ẹ̀ o àdàmú bẹ̀rù ẹ̀ tó bẹ́ẹ̀ o. kú ọdún láyé ẹran ògún níṣe èmi ni wọ́n pa ọ́ èmi ni wọ́n pa ọ́ èmi ni wọ́n pa ọ́. ó le bẹ́ẹ̀ là á bí ni o kì í sòní kì í sàná táwọn kan ti wà ń kó wa ládìẹ bàbá kó adìẹ méjìlá ta kó mẹ́wàá sínú àgbò nígbà tójúmọ́ ọ̀bà ẹ mọ́ méjì tàbí mẹ́ta láàbà gbogbo àwọn títí tó ń wọ̀ lókè káàkiri à ń ṣàfẹ́kù wọn àwa bẹ̀rẹ̀ sí sọ onítọ̀hún lọ́wọ́ à ń sọ lẹ́sẹ̀ àìbó ṣe di àná òru mọ́júmọ́ òní yìí nígbà tá a dé bẹ́ẹ̀ tòǹbòlò tá a bá ní iye o. ń gbọ́ bóò ni tiẹ̀ ti jẹ́. kí ni. owó la bí ọgbọ́n tí wọ́n wí ọ̀dà ọ̀wá gbọ́ ọ̀gbọ́ àwọn tó kù rẹ̀ ń kọ́. èmi nìkan mo ríra mi ò àtọ́lọ́wọ̀n ọba tó dá mi àtẹlẹ́dàá mi tí mò ń gbé kiri. tó bá lóhùn nìkan ni ẹjọ́ òun nìkan ó dé ààrẹ jẹ. ẹ dákun adójútì ni ọkọ ṣọ́tọ̀ àbí òtọ́ ẹ báyìí ṣó orí ibi tó ní ẹgbẹ́ ẹ dé ìjà ń wò wíńdọ́ tó gbé kínní ìbámi ńlẹ̀ àwò òun nìkan ló ń dáṣẹ́ ṣe òun nìkan ni ẹ̀yà fìyà jẹ kiri. ẹ̀yin olóyè ìlú ìyálóde àsìkò ọ̀rọ̀ ti tó àsìkò jẹ́wọ́ tó báyìí. sọ gbogbo ọ̀rọ̀ fẹ́ dún. ẹ jẹ́ àgbọ̀. ẹnì kejì mi rèé. gàgà tí ó sì ń gàtá fìlà. àdìmẹ́rù ẹ tó sì sọ pé mo lọ rè gbé ẹdìẹ nígbà mo ti ń ṣiṣẹ́ ìnílẹ̀ yìí irú àdáwò tó dé bá mi pẹ̀lẹ́dìyẹ wọn ò dé bá mi bẹ́ẹ̀ rí báyìí ẹdìyẹ wọ̀ pátá ilẹ̀ ṣújù láago méje sí mẹ́jọ olórí burúkú àwọn ẹdìyẹ tó ń sìn ó ní iye ìgbà mi lóṣù aago mọ́kànlá àwọn tó wọ̀ àwa wíkan àwa wá bí onímọ̀ kó ẹdìyẹ ó di dandan kí n sẹ́díẹ̀ kí n tó kẹ́díẹ̀ mo bí wá léèrè àti pé mi è ṣe tòǹbòlò gidi àsáwọ̀ ni mí o mm. ẹ sì rí i pé olè kan jà lọ́sànjọ́ òní tí tòǹbòlò kan ṣiṣẹ́ ọ̀sán tó gbé ẹ̀kọ́ tó sì tún gbé kò lójú owó èmi tòǹbòlò tí mo ṣiṣẹ́ náà rèé o bẹ́ẹ̀ ni àsáwọ̀ tòǹbòlò ẹ̀kọ́ tí mo sì gbé bí mo ti gbé ẹ̀kan náà délé ẹ wo bẹ́ẹ̀ tún wò mí ẹ pé wọn ò fi bẹ́ẹ̀ lára mi ò jẹun tààrà mi ò kúndùn oúnjẹ mi ò ti gbedele ẹ̀kọ́ mẹ́sàn-án lórí ibú ìjẹ aya òsì tí mo fẹ́ lé atako ni kọ̀jọ̀rọ́jú kọ̀jẹ̀bẹ̀ ni mi jẹ méjìlá èrò kù nú ẹ̀kọ́ náà òun ló kiri rẹ̀ lọ gbóǹkà lọ́ta ni o béèjì lọ́ta ni o bẹ́tà ń tagbá ni o bẹ́ẹ̀rin wọ̀rọ̀ kan ni o tí mi ò wá màrún gòdò. ṣe rí màrà tèmi lórí owó labí àbí kíní jẹ́ nípa ká fi inú túbú títí a fi lọ́ba tí ó wàá ṣèdájọ́ ẹ̀. Ah. Ah. ọ̀rọ̀ tèmi tí mi ò lè ráyè. Ah. ẹ jẹ́ ń pe àwọn. èèyàn bẹ́ẹ̀ wà ń gbé ọ̀nà mi bó ṣe ń bá wọn lọ. à ń ṣe é wá. olóyè kẹsàn-án ló torí tiyín kí mi wá. ṣóòtúndé. ọ̀rọ̀ ṣóòtúndé kọ́ o ọ̀rọ̀ ṣóòtúndé kọ́ bàbá yín ni mo fẹ́ rí ẹ sọ fún kó jáde tó bá sì kọ̀ tí ò jáde ẹ jíṣẹ́ mi fún un ẹni mo ṣetán mo fẹ́ kú ohunkóhun tó bá wù yín kẹ́ ẹ fi kàn mí ẹ wá sọ fún un kẹ́ ẹ jíṣẹ́ mi fún un pé mo ní olè kólè kò gbọ́dọ̀ jà lágbègbè yìí mọ́ ẹ gbọ́dọ̀ pa àwọn èèyàn tẹ́ ẹ bá wá kọ̀ tẹ́ ẹ jáwọ́ fante ni wọ́n dà kọ́ yín fún lù tó bá jẹmọ́ kí n kó wọn lẹ́yìn wọ́n kò wọn débi ọ̀rọ̀ mi ò jù bẹ́ẹ̀ lọ ẹ jíṣẹ́ fún. ẹ fi sílẹ̀ ajọ́ ọkùn rẹ̀ dìkan lónìí. ẹ̀tọ́ mi wà lọ́wọ́ tí fẹ́ gbà ó ṣeé ṣe tó bá kú kí n má rí gbà àmọ́. ọ bẹ́kùn mi ń bùbá. ọ̀rọ̀ ọjọ́ kìíní àná tẹ́ mi ò sọ kọ̀mọ̀jẹ́ ó gbádùn ńlé àwọn kan sì wá ń lépa ẹ̀mí rẹ ẹsẹ̀ yún un lé ní. èkejì ẹ̀wẹ̀ ńṣe ní ká síó síó báyìí kiri ilé nje súnkàn mí mi kí ló ń ṣe ó ní èpè táwọn aráàlú ń ṣe nídìí oṣù ìlú kò jẹ́ kọ́kàn wọn balẹ̀ fọ́wù kí lèpè tí wọ́n ti ní í ṣe pẹ̀lú tiẹ̀ ó ní nítorí tí wọ́n ń ṣépè lé lórí ó ní í ṣe pẹ̀lú ọ̀rọ̀ àṣírí tẹ́ ẹ ní kò wọ́n mọ̀ sọ mo ní ó dáa bó bá wá rí bẹ́ẹ̀ n wò jẹ́ pé ọ̀rọ̀ tí ó ṣẹlẹ̀ náà ọjọ́ ti lọ gbogbo ọ̀rọ̀ náà sì ti kúregbé kúregbé yá lọ sọ́dọ̀ bàbá ká fi tó yín létí ń tẹ́ ni ó mọ̀ sọ kó sọ kọ́kàn ọmọ mi balẹ̀ kó yẹ ká gúlúgúlú kiri ilé mọ́ o. àgbẹ̀kẹ́. ń jẹ́ yín bàbá. ó jèrè. àṣẹ. gbogbo ibi tó sọ̀rọ̀ dé ó yé mi jù bẹ́ẹ̀ lọ. ó <laughs> mà ṣe o àwítán ọlọ́jọ́ kúrègbè kúrègbè wo bí àbẹ̀kẹ́ bí ọmọ rẹ bá tú àṣírí tó mọ̀ yìí ọ̀gbọ́n ń gbádùn bọ́ bá ìsọ fáráyé gbọ́ so rọ́jọ́ tó ló kúrègbè kúrègbè òun bí gbèsè ayé rẹ̀ ó ṣe kúrègbè kúrègbè nù o bẹ́ẹ̀ ni mo sọ fún ọ ọmọ mi wọ́dà sórí bẹ́ẹ̀rí ọkàn bá ń dọ̀ láàmú ńlẹ̀ yìí balẹ̀ ibòmíì lọmọ òṣèré rẹ̀ ọ̀gbádùn lọ́ọ́ lùmí ọlọ́mọ káwọn ọmọ rẹ lọ ẹlọmọ òṣèré yín lọ́hùn-ún bí wọ́n bá sì láwọn ò ní tẹ̀lé ọ lọ bọ́ ọ bá délẹ̀ bí ọ̀wẹ́ nìkunra ẹ̀ mọ́ sáré yín ń so. bàbá òpómúlérò mi rí ẹ ṣàánú mi. Uh sórí ń tẹ́mi ó sọ ni mo ti wéhùn yóò fẹsẹ̀ fẹ́ síwájú. Si talẹ̀ béèrè. ẹ dákun ìrírí kan ló gbé mi kúrò ní ìlú wa tí mo fi dẹni tí ń tọgbó ká igbóhùn náà ni mo wà tí mo ti ń gbúrò olù èèyàn ló alẹ́jẹ́ ni abẹ́ranko ni mo fi tọpasẹ̀ ìlú náà dẹ̀yìn. àríkẹ́ ẹgbẹ́ àtìkọ́ fún un. olókè ìlú jó. ṣe ń ṣe o ó wù mí èmi náà fẹ́ darapọ̀ mọ́ yín. ẹ̀gẹ́ o àjèjì ewu yìí ẹ fẹ́ darapọ̀ mọ́ a hmm, èmi kọ́ lẹ́wàá rí èmi kọ́ ah. abẹ́jẹ́ o. ṣe ń ṣe wo àwọn àwọn fẹ́ darapọ̀ mọ́ wa gbogbo ètò tí a máa ń ṣe fẹ́ni tó bá fẹ́ darapọ̀ mọ́ wa tẹ́ ẹ jọ sí. òwúrọ̀ ọ̀gá. Hmm. ẹ kú kalẹ̀. ẹ jọ kí lorúkọ yín ọmọ ìlú bo gan ni àti pé báwo lẹ ṣe rìn tẹ́ fi dé yìí. ẹ ṣeun ayé gbọ́yìn lorúkọ mi ọmọ ìlú akálàsì ni mí pẹ̀lú ọmọ kálà làwa náà. Hmm. Hmm. ṣé ẹ wá rọ̀rọ̀ kẹta o tẹ ẹ bí mi pé kí ló gbé mi dé yìí hmm. kì í ṣe ohun tá a lè sọ ní ìsìn bó ti rí mi. ọpẹ́ pé o fẹ́ darapọ̀ mọ́ wa àwa náà sì ti gbà yín tọwọ́ tẹsẹ̀. Ah, ẹ ṣeun. kékeré nì wá ọ̀nà láti dara papọ̀ mọ́ wọn rí i pé o lò ó fún un ló ṣe pa o èké ni o pàláyò pàláyò èké pàláyò èké èké èké pàláyò. báde ẹ sogun sogun àgò ní òde ìrọlọpàá èké. ẹjọ́ àpò àwọn ọ̀gá wa ń kọ́ wọ́n bẹ́nu lè. Iye. Olóde. Mo fẹ́ rí. Àwọn wo ni ń pariwo? Olóde. Mo fẹ́ rí yín. Mo ń gbọ́. Ẹ ṣe rí. Dé dé dé Ẹ dákun ọmọ ìlú wo ni. ọmọ àkàlà ni mí. ìlú àkàlà sì lèmi náà o ṣùgbọ́n èmi ègbélé. Mhm. kí ló wá dé tẹ́ ò fi gbèlú ẹ̀yin àtàwọn èèyàn yín tó jẹ́ pé inú gbóńbí lẹ̀ ń gbé. Hmm, inú ìlú làwọn náà ń gbé tẹ́lẹ̀ ṣùgbọ́n ìtàn tó súnmọ́ pọ̀ máa bọ́lú ẹ̀ lọ. Hmm, ó dáa kí ló dé ẹ̀yin àti ẹ̀yin àti bàbá mi kù. ta ni bàbá rẹ. àkẹ́bàjọ́ mo níyìí omi bì. àkẹ́bàjẹ́. àkẹ́bàjẹ́. àkẹ́bàjẹ́. àkẹ́bàjẹ́. ọ̀gá ọ̀gá ara wọn yà sí sọ yìí yà sọ ara wọn yà sọ yìí yìí o. pẹ̀lẹ́ pẹ̀lẹ́ ara wọn yà sí sọ lẹ wọn ní ẹ máa sẹbìnú yín hmm? mọ wọn kí lọmọ yìí bá wa sí ó kún. ara ò léwu bàbá. a ò mọ̀ àrímọ́dé yìí. Ah. ó yèmí náà lẹ́nu o bàbá. ṣé ó dá ọ lójú pé o mú débẹ̀. mo mú débẹ̀ kẹgẹrẹ bí a ti ń súnmọ́ là ń gúrò òòlù adébẹ̀ àbá wọn tí wọ́n ń jó bẹ́ẹ̀mi ṣe fò sílẹ̀ tí mò ń sáré bọ̀ wá sílé nìyẹn. kò burú ẹ jẹ́ ká wo ohun tí ọ̀la fẹ́ wí ẹ̀yìn ó pẹ́ má bínú o ẹsẹ̀ tó ń dùn kókò òun ní fi bí pa. ọ̀gá wa oníkòyí oníkòyí ọmọ adìílẹ̀dógún ìkòyí ẹ̀ṣọ́ ọmọ àgbọ̀n tó bèlèjà gẹ́gẹ́ bí orin tẹ́ ẹ máa ń kọ. àgbà tí ò bínú lọmọ rẹ̀ pọ̀ jọjọ. arábìnrin yóò máa dákẹ́ ẹkún a ní ó máa lọ ó lóun ò lè fi wálẹ̀ ó ní ọ̀rọ̀ tó ń sọ lọ lánàá tó gbòdì létí ó láǹfààní wà ń bẹ̀ o ẹ ṣe ní sùúrù kẹ́ fi yèdínú gbọ́n tó fẹ́ sọ. dà. ayé iṣẹ́ kú la fún mi sí i. kódà májèlé ọ̀hún sí rè ṣùgbọ́n bí mo ti bá yín àti ṣe yín wù mí mi ò jẹ́ ń lè ṣe nǹkan kan àlàyé yìí ni mo fẹ́ ṣe fún yín tẹ́ gbà mí sódì. So ìdí sì nìyí tí mo fi ń béèrè lọ́wọ́ yín pé kí ló fàjà láàrin yín àti bàbá mi. tẹ́ ẹ bá débi ẹ̀ ń lọ gbogbo àwọn inú fùfù ká máa bínú ká máa pariwo gè láwọn ọmọ lórí dákun bí ó dín kù. Though. baby. tí àlẹ́ dé. adúpẹ́. ọ̀gá yín ń kọ́. ìyá ẹ wá sọ wọ́n ẹ̀sọ́ àbẹ̀wò lẹ́kùn òdìrẹ́ ẹnu sí. ẹ wo ìyá láàárọ̀ ànàbà àti jí ẹni tí ó wẹ̀ ń wẹ̀ ẹni tí ó fọ̀sọ̀ ń fọ̀sọ̀ akàtà yìí lẹ́gbọ́n tí wọ́n yìnbọn ní gbùgbùgbù nígbà táyà wò pẹ́ wọ́n sá ti gbọ́ gàmà lọ́lọ́dẹ kan. dákun ọkọ mi ọgá ẹ̀yìn ìwo náà gbé lọ. ọgá wa kàn mí mi. bẹ́ẹ̀ni kí a ló dé àwọn àwo. tòǹbòlò tí wọ́n ń dàlú wa láàmú tá a fi dágọ̀ wa àwọn náà ni o. kí lọmọ mi ní í ṣe pẹ̀lú tòǹbòlò. kò yé wa o. dákun tòǹbòlò ìyá ìyá ìyá ìyá ẹ jẹ́ lẹ́kọ̀ọ́ mi. ìyá ẹ rọra mo fẹ́ kàn sí. ìyá pẹ̀lẹ́pẹ̀lẹ́ o. ẹ rọra. kàn mí ni a ní kí n tú ọ sílẹ̀ kó o já ọmọ sá lọ oníwò ògbà. níwọ̀n ọgbà ilẹ̀kẹ̀ mọ́ jalé ilẹ̀kẹ̀ má já sóde ibì kan ilẹ̀kẹ̀ ó já sí dandan nínú kí n kú sí i àbí káwọn ò kú ọ̀kan ó ṣẹlẹ̀. Ah, ah. ìyá yìí ti pọ̀ jù a ní ìwúra ni o má kó oúnjẹ tó ń bí ọ tó kọ̀ tó sọ fún mi mo tún béèrè pé kí ló dà yín pọ̀ o sọ fún mi obìnrin ni ọ́ obìnrin ò sì nínú àkọ́rọ̀ sí. Hmm. dájúdájú mo mọ̀ pọ̀ nífẹ̀ẹ́ mi bí mo ṣe fẹ́ ọ tó ọ mọ̀ pé bí bàbá mi bá mọ̀ sí gbogbo ohun tí mò ń ṣe fún ọ yìí hmm. ẹ̀mí mi ò dé o hmm. bàbá tó dájú bíi kíre wọ́n ló mọ bó bá sọ fún mi ṣáàjì àsálọ. ìní sálọ pẹ́ẹ́ ẹni máa kú ó ti pàdé ẹni máa pa báyìí. orí fẹ́ ọ. bàbá mi àkùn àkébàjọ mo níyẹ omi bi ẹ ṣe bíbí tẹ bí mi ẹ ṣe wíwò tẹ wò mí dàgbà ẹ ṣe títọ́ tẹ tọ́ mi sọ́nà tẹ ẹ jẹ́ mo bí táyé ń lọ. ó ti sọ díẹ̀ ẹ ti pé kí n mọ́kọ wá o gbogbo bí mo ṣe ń ṣe tó n ò rò lólùfẹ́ mi. okùn fìfẹ́ lọ̀ mí ṣùgbọ́n kò wù mí pàápàá n ò lè fọmọ ọ̀dọ̀ bàbá mi ṣọkọ ṣùgbọ́n látijọ́ mo ti rí kàn mí ní fẹ́rẹ́ tí kò sí mi lórí bàbá mi gbogbo ẹ̀ṣẹ̀ tí kàn mí ìbá ṣẹ̀ ohunkóhun tí ìbá ṣe fún yín ẹ forí ẹ̀ jì mí ẹ bá jẹ́ kó jẹ ọlọ́run ẹ sílẹ̀ kó máa lọ. ayé gbọ́ yín ayé gbọ́ yín. bàbá mi. kí ló ń bà ọ́ lẹ́rù pẹ̀lú sọ́n tí mo bí ọ fún un ibo ni mákànjẹ yìí wà àti pé kí ló fàjà láàrin wa àti bàbá mi hmm? ẹ̀mí rẹ jẹ mí lógún ju bó ti rù lọ ìyá kì í ṣọmọ ìyá ìwọ náà wò bó ti sọ mọ́lẹ̀ bẹ̀rẹ̀ hmm? dákun kàn dákun fàmílì ọlọ́run lọ́wọ́ bí mo bá ṣe ọ́ níbi kí bí ó bá mi bí n bá ṣe ọ́ níkà kíkà ó kàn mí àti pé mo fẹ́ kó rántí o bí n bá fẹ́ ṣe ọ́ níkà ìgbà tí mo fi wá ságọ́ rẹ̀ o ní ó ti fún ọ ní májèlé má farapamọ́ fún un rí mi gẹ́gẹ́ bí olólùfẹ́ rẹ̀ hmm? gbogbo ohun tó ṣẹlẹ̀ yìí má jẹun wà lóògùn. gbogbo nǹkan tó sọ ni mo gbọ́ ṣùgbọ́n sísọ ọ̀rọ̀ yìí yóò nà ní ìrìn àjò. sórí ọ̀rọ̀ tó o bá gbọ́ lẹ́nu àkú arápá ara ọ̀run lọ́sọ̀ọ́ sórí ọkùnrin tó mú lóru ọjọ́ náà tá à ń sọ yìí ó ń bàárà jèmi ni kò yẹ ọ ń gbọ́ wá mú tán onítìín ti wá rí i pé ọtí mọ àṣírí òun ńlọba gbà lóògùn sọ hmm. wá rí oògùn tóun wá fi kàn yìí èmi nìkan lè mí mẹ́rọ rẹ̀ mo sì wá rí ike dákun o n ó tu ọmọ yìí lẹ̀ ìpátá àpò gbèrè ẹnìkan ò gbọ́dọ̀ ṣe kínní kó pọ̀ máa wo bẹ́ẹ̀. Hmm. mọ̀dé yìí ó sì gbà fún mi. Hmm ó ní kí n wá kí n lọ o mo ti sọ fún un pé kọ́ dá mi dá ìgbà tí mo wá wo ọmọ ìsàn ni mo ṣe rùbá ni mo ní yóò mọ̀ gbó bí ajá yóò mọ̀ kàn bí àgbò hmm. mo bá itú àṣírí tọ́ tọ́ hàn ṣe hmm. ìdínà àmọ́ níbi tó dé dúró dé yìí obìnrin mi kọ́ sọ ohun tí ọba sọ hmm. pa. So ńbẹ ńbẹ kan jòólẹ̀ ibì kan náà ló wà bàjẹ́ balẹ̀rù ìhàlẹ̀ ni kò sí kùtì ọ̀pá làgbà tá à ní bá po lórí ẹ̀ ń bẹ ọ hmm. gbádùn. mo gbádùn. ọ gbádùn. gbádùn yín bàbá. ó jèrè ó mi sílẹ̀ tẹ. àṣẹ o. sórí gbogbo yóò kù yóò ṣeun kò sí nǹkan tí ó mú ní kò sọ tinú rẹ̀ kọ́mọ jẹ́ kẹ́rì ọkàn ó sì ò lè ṣe. Hmm sóyè ọ yóò ṣe é yóò sọ gbogbo tí ọba sọ kọ sọ kò sí nǹkan tí ó mọ sórí tó bá wá sọ pé òun ọgbà pé ẹ̀rù sì ń bá òun n ò fọ ní nǹkan kan ọjọ́ tí ọba sọ̀rọ̀ kọ́ sọ sí kọ̀rọ̀ ẹ̀rẹ̀kẹ́ kò ní ẹ̀wọ̀n yọ̀ọ́ rí sọ. ẹ rọra o. báwo tó ṣe wọ ojúrere orí kẹ. gbà ntọ́ mú fún rè ni mo ní kó ṣe kíni kó jù ú kọ́rọ̀ ẹ̀rẹ̀kẹ́ kọ́mọ tú kọ́mọ tú kọ́mọ sọ gbogbo ntí ọba sọ pátá. ó dáa o. kẹ́ ẹ pẹ́ bàbá. kí lé o. ẹ ṣé o. kí lé o. àkẹ́bàjẹ́ gbàgbé gbàgbé àjọsọ wa ó gbàgbé pé ìtọ̀sẹ̀ ńlọ́lọ́yọ́ bọ́mọdé bá wa gbọ́gbọ́ kúkú àgbà á tọkọ ṣinṣin èmi lẹ́nìkan ọmọ pàfi fún ní adúbí àrán tọmọ pàjá fún lọ́bọ̀ gbogbo ntọ́wá jẹ́ tọ́mi ọ̀fìn ń dùn mí ogun mọ́jà o ẹ̀yìn ìpínlẹ̀ ayé karahun èmi náà tí ń gun ẹsẹ̀ relé lọ báyà yọjú. ọdẹ ni bàbá rẹ ni wọn ò fẹ́ jẹ́ kí aráàlú mọbi táwọn wà kò burú tó bá jẹ́ ọdẹ ni wọ́n kí ló dé tí wọ́n máa gbé eégún tó bá fẹ́ ṣọdẹ tí wọ́n lọ. ìgbà tí mo bí wọn wọn ní gbogbo ọdẹ ló ní ohun tó fi ń pẹran wọn níbi táwọn ṣoògùn táwọn sínú wọn ò sì gbọ́dọ̀ bẹẹdẹ àlàyé kankan sọ lọ́jọ́ tí mo gbọ́. kò burú lónìí ló mọ iṣẹ́ tí bàbá rẹ̀ ń ṣe àti ìdí tí wọ́n fi ń lépa àmì tó ń fẹ́ pa mí. ní òru ọjọ́ kan tí mo di òde erédé. bá họ wọn bọ̀ ń bọ̀ wọ́n fìbọn fọ́ orí rẹ̀ dànù ro ẹ̀yà tí kìlọ̀ rẹ̀ kọjú sọ̀hún kọjú sọ̀hún kọjú sọ̀hún kọjú sọ̀hún tọ́ ọ bá họ tọ́ ọ bá họ ìbọn wọ́n fọ́ bọ̀ lórí. Ah, ah, ah. bàbá àkẹ́bàjẹ́. Ah ìwọ ni o ọmọ ọmọ ló ń rí. o gbogbo ayé ní ọgbọ gbogbo ayé ní ọgbọ ìwọ ló ń bẹ lábẹ́ aṣọ tá à ń pè lẹ́gùn. aráàlú ayé mi o. Ah, má pariwo àbí ń dákẹ́. irọ́ mò ń gbọ́. nígbà tí wọ́n gbé mi dé ọ̀dọ̀ bàbá tí mo rán ọ lọ mò ń gbọ́rọ̀ ṣùgbọ́n n ò lè sọ bàbá yìí tọ́jú mi ṣùgbọ́n ó béèrè pé kóun tó tọ́jú mi pé ṣé àṣírí tí mo rí ṣé n ò ní tú mo gbà ìdí nìyí tí àṣírí tí ń bẹ láàrin mi àti bàbá rẹ ò ṣe sọ síta lẹ́yìn ẹ̀ bàbá rẹ ò yé ìlú wádà láàmú ara mi ń bù máṣọ bẹ́ẹ̀ làwọn aráàlú wa òye mòmú lómù ìdí òmú lómù yìí ni ọba wa wájà sí àwọn aráàlú wa bẹ̀rẹ̀ sí ní ṣépè wípé ẹnikẹ́ni tó bá mọbi tí àwọn tòǹbòlò yìí wà tó dákẹ́ báyìí báyìí báyìí ní òrì fún mo wá bàbá rẹ kan mo sọ fún ọjọ́ kẹta sí ọjọ́ kẹrin tí mo wá bàbá rẹ kan ó tún ká mi mọ́lé. èmi ní pa bí ajá rẹ bá kó gbọdọ lọyẹ ẹrọ ògùn ní í ṣe tẹnubẹ gbọ ọ lè má yẹ o tẹnubẹ kalẹ̀. rẹ ṣe dí ọ̀dọ̀ mi nìyí ọbẹ̀ yìí wá ní nǹkan wọn lára tí wọ́n fẹ́ mọbi tó wà tí wọ́n fẹ́ gbà lọ́wọ́ mi tí wọ́n ń torí ẹ̀ jẹ níyà. ibo lọbẹ òun wá wà. ó lè mọ bẹ́ẹ̀. Ah! àṣé bàbá mi ń ṣe nǹkan tó tó yìí. wo ìrìn àjò rẹ ò tí ì tán o ó lọ sí abúlé tí ẹ ti wá gbé mi ní àgọ́ mi lọ́hùn-ún ibi tí a ti ń wẹ̀ ní balùwẹ̀ wọbẹ̀ ó rí ọparun tí a fi aṣọ pupa gbà lókè àti nísàlẹ̀ gbé wá ṣùgbọ́n tó bá ń gbé bọ̀ má gbé débi o nítorí akọ ìgbóná lọ́ra wá ibìkan lójúgbó tí ẹnìkan kan ò lè mọ̀ kó ra gbé pamọ́ sí o ò sì gbọ́dọ̀ ṣíwò kí ojú ẹ̀ má bàa fọ́ ìgbàkúgbà tá a bá fẹ́ lò á rí lò bẹ́ẹ̀ lọ. kò burú wọn lọ. bólójú rẹ wà bí bàbá ń rebi àdánilógún ọdún ní bẹ́yàn bá ń ràjò dọ́gbọ̀n oṣù èmi àbẹ̀kẹ́ ìyá ọlásùnkànmí èmi ń ràjò ń ò lè dàgbà kọ̀ọ̀kan lásìkò mi ò ní bolo wà bí n bá táyé wá ọ̀dọ̀ mi ní kúrú sí èèyàn bá tún tọ̀run padà bọ̀ ìwọ ni wọ́n fi ṣọmọ. kàn mí mi. ìyá ìyá ìyá ìyá ìyá ìyá ó dìde dìde dìde. gbọ́ ìyá ìyá ìyá ìyá. bẹ́ẹ̀ nìkan sì kọ́ àti tọ̀ dáràn tá a so mọ́ta ń bẹ̀ ọ́n. ẹ ẹ kò mí ṣé kò tí ì jẹ kò tí ì jẹ. wọn ló kúkú nífẹ̀ẹ́ tèmi èmi nífẹ̀ẹ́. kí àgbàdo. má jẹ àgbàdo má jẹ ọ má jẹ yé má jẹ àgbàdo. àní ọjà àgbàdo. má àgbàdo. báyìí báyìí má jẹ má jẹ má jẹ. báyìí báyìí ẹ wọ́n. ìwọ kọ́ ni kí ni. ìwọ kọ́ ni kí ni. ìsọ kankan ṣé mo sọ ló fún ìsọ ìsọ kankan bàbá. ìwọ kọ́ ni parun tí mo ní ọ̀nà ògbé ajé òní nǹkan mo lò kéésì ọ̀yá àbúrà àbúrà àbúrà èbí à lè gbé tòsí. Thank you. rìn tó nínú tí ń bá ka òǹkà lórí ẹ̀ta tó dá mi lóhùn ìbọn yìí ní fífọ orí ẹ̀ yángayángá náà lé ẹnu rẹ ò tí ì sọ̀rọ̀ mọ́ ni èwo ọ̀fọ́ ó ti wá jìbìtì rẹ bó o ti wù àbí bẹ́ẹ̀ kọ́ ọ̀dà lanu ẹ lanu ẹ olè olè ni bí mo ọ má jalè mọ́ má mm, jalè mọ́ má jalè mọ́ má jalè mọ́. má jalè mọ́ má jalè sọ ma bá mi wọ̀dì mọ́ ni. Ah. ìyá rẹ di náà lé èmi ọmọ bẹ́ẹ̀ n ó sọ ọmọ lẹ́lù lálẹ́ yìí ni. ọ wàá jìyà náà lé mọ ni ọ wàá jẹ ìyá rẹ náà lé ọmọ àkẹ. yéé ah ah ah. ń wọ́ akẹ́bàjẹ́ yé yé ah ah akẹ́bàjẹ́ akẹ́bàjẹ́ ọmọ ọmọ rẹ ní ọ̀pá. Yeah! 宝宝。 ọ̀rọ̀ báyé jẹ́. ẹ ṣe ọ́ olùkíwàdà ó kó tó pẹ́ kó tó jì ọjọ́ àwọn àpàdàpà ẹ̀ bá ṣe kí flọ́ọ̀tì ẹsẹ̀ rẹ̀ àwọn oúnjẹ kíkà ní àwọn. mo lè gòkè mo lè sọ mo ń pàkúrọ̀ lójúkú ń wọnú àdó ọmọ ń